ètò yín ètò wa Ojúmọ́ Ire ó sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín Ṣògórẹ̀níkejì bàbá ìsìn àdúrà mi ẹ wo fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ ẹ tí mí sí rẹpẹpẹ o òun náà ni wípé ẹni tó sì gba omi ìṣanwọ́ ògùn oúnjẹ tálà àlejò mi láàárọ̀ yìí kíláàsì yànnàná nípa rẹ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ṣùgbọ́n tí a ti sọ wọ́n di bàbá ìsàlẹ̀ tí wọ́n ń darí àwọn olórin ẹ̀mí lọ síbi tí kò dára ṣùgbọ́n nítorí ohun tá a fẹ́ gbà lọ́wọ́ wọn ohun tá a fẹ́ jẹ tí ó jẹ́ ká gbàgbé ohun tí a jẹ́ àti ohun tá a máa padà jẹ́ ẹ wò ó nígbà tí ọlọ́run bá fún ìpè rẹ̀ láti ọwọ́ olórí áńgẹ́lì wá níbo ni èmi àti yín là máa yọjú sí ohun gbogbo ni yóò dópin ní ilé ayé gẹ́gẹ́ bí ohun tí màmá bọ́lá rẹ̀ sọ níbi tí èmi àti wọn ti pàdé láìpẹ́ yìí tí bá ní orí ọ̀fẹ́ bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ kí n tó fi ti ọmọ abúlé hàn wá torí mo mọ̀ pé á dé bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí n fi ti màmá bọ́là rẹ̀ hàn wá nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ ìgbà tí wọ́n lájọ wà lórí ìtàgé kan náà wọ́n sọ wípé ohun gbogbo ni yóò dópin o àdúà yóò dópin ìgbàgbọ́ yóò dópin ìwà mímọ́ wa lóde ayé yìí yóò dópin torí pé gbogbo ìwà mímọ́ wa gbogbo ìṣeféfé wa gbogbo ohun tá à ń ṣe iṣẹ́ wa ni àdúrà wa ni ìwàásù wa ni wọ́n ní gbogbo àdópin o wọ́n ní ohun ẹyọ kan ṣoṣo tó wà láéláé òun náà ni orin ìyìn sí ọlọ́run màmá sọ̀rọ̀ òun náà lèmi náà tún wá ń tún sọ fún wa láàárọ̀ yìí pé ohun gbogbo ló máa dópin o ṣùgbọ́n ìyìn ọlọ́run ìgbà kí wá láǹfààní orin tó wá ń kọ láyé yìí tó sì pera rẹ lé olórin ẹ̀mí tí ò lè bá wọn kọ lọ́run bíbélì wípé àwọn àgbà mẹ́rìnlélógún ìyẹn nínú ìwé ìfihàn orí kẹrin tá a bá lọ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní wá sí ìsàlẹ̀ níbi ẹsẹ̀ kẹfà rẹ̀ ó ní àwọn náà wọ́n ní adé wúrà lórí wọn ó ní ṣùgbọ́n wọ́n fi adé wọn lélẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ wọ́n sọ wípé mímọ́ mímọ́ mímọ́ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ẹni tó ti wà tó sì ń bọ̀ wá nígbà tó bá dọjọ́ yẹn níbo lèmi àti yóò sí jésù wípé bí a bá fi agbára káká gba olódodo là ó ní níbo ni aláìṣòdodo yóò yọrí sí ọ̀rọ̀ yìí wà fún èmi àti yín láti gbéyẹ̀wò láàárọ̀ yìí àlejò mi sì ti sọ̀rọ̀ àwọn náà sì wà nínú ilé ìyẹn evangelist Dr. Paul Friday ọmọ abúlé ẹ kú ìkàlẹ̀ bá mi. dáàdi mi ẹ máa ṣe ń gọ́sà. ṣé nítorí pé bàbá bàbá wa òbé sọ wípé ọlọ́run fi hàn àwọn kí ẹ lọ ṣe ìyìn àkókò èèyàn pẹ̀lú ọmọ abúlé àbí ẹ̀yin náà ti ní lọ́kàn rí pé ẹ ó tiẹ̀ ṣe nǹkan kan tó jọ báyìí. mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ̀mí ọlọ́run ti sọ fún mi okay one in confirmation, so bí mo dẹ̀ dé ọ̀dọ̀ wọn lọ́jọ́ yẹn hmm. ohun àkọ́kọ́ tí wọ́n bá mi sọ ni wípé ọlọ́run sọ fún àwọn pé go and do it hmm. pé lọ ṣe lọ ní àkókò láti yin ọlọ́run wọ́n wá fún mi àwọn náà fún mi ní táìtù pé time to praise God with ọmọ abúlé. ọmọ abúlé kí ni nǹkan mẹ́ta tí àwọn olólùfẹ́ yín ò mọ̀ nípa yín èmi ti mi mọ̀ èmi gangan fúnra mi mi mọ̀ pé kápẹ́ńtà ni yín rí mi ìdẹ̀mọ̀ pẹ́ gọ̀kadà rí ṣùgbọ́n mo ti mọ méjì nínú ẹ̀ lónìí kí ni àwọn nǹkan mẹ́ta míì tó jẹ́ wípé ẹ̀ ń ṣe àwọn èèyàn ò ẹ bá ń yànlẹ̀ ẹ̀ sọ. ẹ máa ń yànlẹ̀ máa sọ. <laughs> ṣé mo lè sọ nípa business àbí. ẹ oríṣiríṣi nǹkan míì tẹ́ ń ṣe bóyá tí n bá fẹ́ gẹrun mi o mi ìwulẹ̀ tí wọ́n bá fẹ́ gẹrun fún mi o hmm. irun orí mi nìkan ló máa ń gẹ̀ tó hàn kí n bá mi fárùngbọ̀n tó rán mọ̀ pé mi àwọn èèyàn ò mọ̀ wípé mi ò ní rùngbọ̀n máa ń rò pé bóyá mo fa kúrò ní ara nǹkan táwọn èèyàn ò mọ̀ nípa yín kan nìyẹn ẹ sọ generally bọ́lọ́ba ṣe ràn yín. nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nípa mi ni wípé wọ́n rí mi pé mo gentle but wọ́n mọ̀ wípé mo gentle lóòótọ́ hmm. mo gentle tí bá ti bẹ̀rẹ̀ mi mi ní báyìí mo lè dọ̀bálẹ̀ fún rárá hmm. ṣùgbọ́n tí mo bá take action. Hmm. lórí nǹkan <laughs> so ẹ máa ń bínú díẹ̀ díẹ̀. kì í ṣe ìbínú jésù náà take action nígbà tí àwọn kan tà tí wọ́n rà nínú tẹ́ḿpìlì ó yọ ẹgbàá tiwọn. ó lé wọn kúrò hmm. Hmm. nǹkan kejì. nǹkan kejì ni pé mo máa ń mo fẹ́ràn atẹ́gùn gan. ẹ kì í dúró síbi tó rú wa. oh god eh. oh god mo hate mo ooru lórí ẹ̀gbọ́n mi ò ṣe fẹ́ miss ìjọba ọlọ́run. Hmm torí mo mọ̀ pé inú inú ọ̀run àpáàdì yẹn máa gbóná. ó máa ah, kọ́ ó gbóná gidi ni. tí n bá dénú lẹ́sìn tí n bá dénú máa bọ́ ẹ̀wò máa bọ́ aṣọ ni. Hmm. ẹ ti sọ nǹkan hmm. mẹ́ta gan bẹ́ẹ̀ yẹn hmm. ìyẹn túmọ̀ sí pé tẹ́ ẹ̀ bá mọ̀ wípé tí ọmọ abúlé bá dénú lé wọ́n máa ń bọ̀ṣọ wọ́n máa ń bọ̀ṣọ tó bá dénú lé o wọ́n ooru dẹ̀ máa ń tètè mú wọn eh. ìkẹta ni wípé wọ́n láwọn máa ń take action àdàpè ìbínú ìyẹn túmọ̀ sí pé àwọn jẹ́ni tó ní akínkanjú wọn ò dẹ̀ kí múṣẹ́ wọn wọn kì í fún ọ̀fẹ́ ìyànjẹ wọn ò dẹ̀ fẹ́ kí nǹkan wọlẹ̀ ẹ wo tó bá di àsìkò tí ètò yíyan ọlọ́run wọn yóò wáyé èmi Ṣògorẹ́níkejì àti àwọn làwa sọ fún yín wípé ẹ ó rí i wò lórí tẹlifíṣàn Orísun àwọn sọ pé mega nine nine bọ̀ ń bẹ̀ Ṣògorẹ́níkejì àdébẹ̀ wọn ti ní bàbá wa mega nine nine bọ̀ ẹ̀ẹ́rìn wọn bẹ̀ bàbá wa adégbòdì twins ẹ̀ẹ́rìn wọn bẹ̀ bàbá wa dáre melody ẹ̀ẹ́rìn wọn bẹ̀ màmá wa omijé ojú mi ẹ̀bùnmi akínlànú ẹ̀rìn wọn bẹ̀ bàbá wa ṣògóòrè ní kejì <laughs> ẹ bá wa ń bẹ̀ ẹ wò àjọ wa ń bẹ̀ ní láṣẹ ọlọ́run ẹ wo fún àǹfààní àwọn ènìyàn tí wọ́n fẹ́ kàn sí yín àwọn social media yín mo tẹ̀rí pé àwọn èèyàn ń tẹ̀lé yín lẹ́nu jọ́ mẹ́ta gidigidi kí ni àwọn instagram and yín tí wọ́n lè rí yín facebook yín tí wọ́n lè kàn sí yín. sẹ́rí gbogbo yẹn tí wọ́n bá ti wá pọ̀ friday ọmọ abúlé. ẹ̀yin nìkan lè jẹ́ bẹ́ẹ̀. pọ̀ friday ọmọ abúlé anywhere for friday ọmọ abúlé lórí instagram lórí twitter lórí facebook ẹ kàn sí wọn for friday ọmọ abúlé ẹ ṣe púpọ̀ lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán yìí ni mo fi ń kí yín wípé ẹ ṣe ẹ kú ìdìde ẹ kú ìpalẹ̀mọ́ lórúkọ jésù ọlọ́run yóò gba ògo yóò sì tẹ́wọ́ gba ìyìn rẹ̀ lọ́wọ́ wa èyí tó ṣe pàtàkì nìyẹn ẹ jẹ́ kí wọ́n máa fi eléyìí kí n máa fi ṣe lọ fún tààrọ̀ yìí fún gbogbo ẹ̀yin olórin ẹ̀mí tí ẹ̀yin náà fẹ́ darapọ̀ pẹ̀lú Ṣògorẹ́níkejì lórí ètò yìí Ojúmọ́ Ire àtàwọn ètò míì tẹ̀tí ń gbádùn Ṣògorẹ́níkejì lórí tẹlifíṣàn Orísun nìkan ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight triple four eight one Abiona Ọlọ́runṣògo lórí Facebook Ṣògorẹ́níkejì lórí Instagram ẹ kàn sí mi ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ pọ̀ ìránṣẹ́ ọlọ́run níyìn ni olórin ẹ̀mí ni ẹ jẹ́ kájọ ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ pọ̀ bẹ́yìn sì ń ṣe nǹkan kan nínú ilé ìjọsìn yìí ni a máa wá síbẹ̀ a máa wá a máa wá kà sílẹ̀ a ó sì ṣe àfihàn rẹ̀ lórí tẹlifíṣàn Orísun pẹ̀lú owó tí kò ga ni lára ẹ wo ẹ jẹ́ kí n máa fi eléyìí ṣe lọ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ múmáwòrán Orísun ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé Kwame fún àtìlẹ́yìn wọn àwọn ni bàbá ìsàlẹ̀ ti tèmi ṣògòrò ẹnì kejì àwọn ẹni tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí mo sì ń gbàdúrà lójoojúmọ́ wípé wọ́n ṣe ń lọ sókè ni kí wọ́n máa lọ sókè sí mo dúpẹ́ púpọ̀ fún ẹ̀bùn ràbàǹdẹ̀ tí ọlọ́run lò wọ́n láti gbélé mi lọ́wọ́ ẹ ṣé púpọ̀ o màá mo mọ́ lóore bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ kó iṣẹ́ yìí jọ tó fi ṣe é wò tí ẹ fi ń rí wa wò kétékété nínú ilé ẹni tí ó jẹ́ ayàwòrán láàárọ̀ yìí náà ni Emmanuel Ariyibi nígbà tí ẹni tí ó ń bá wọn tì sínú ara wọn tó tún jẹ́ olówó ègé láàárọ̀ yìí òun náà ni ọ̀gbẹ́ni Fẹ́mi ayénumẹ̀lọ ẹni tí ó gbohùn mi sílẹ̀ òun náà ni Francis ẹ wo inú ilé kún fọ́fọ́fọ́ àwọn tó ṣe wá lóge náà wà níbẹ̀ ẹ yẹ kí a máa dágbére lónìí wípé ó dàbọ̀ tí tó fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run táwọn tó máa fi rí àti àánú pàdé lórí ètò yín ètò wa Ojúmọ́ Ire ilé òní lé yín o ọ̀nà òní náà yín ẹ yẹ ká jọ pàdé lọ́dọ̀ máa ó dàbọ̀.